Yo, get the Rex, that the best. <laughs> see why you worry, there we tell you enough. And until why oh, you cried, Ojina, then shall it bass. Dream near Ribano as the most 16 staff. When them say we a rapper, come on, move, make a pop. Me flow hang and nights when I rap, then they clap. Everywhere I go, go, I be boss, no doubt. And the reason why you rap is just to say it, I be black and I uh, uh. rap your movie, i come me, me, me, a dark. Beats me anything, yeah. Cause no man a false, false. Nyanka me mount and suway and your stop. Flow so go sick if you're my fans, every cough. Stop. I just set a fire shelf, you might ti rough rough meaning rapper bi bẹ́ẹ̀ wá bọ́n ti sẹ́ kóòbì wọ́n pẹ́ àwọn ti fìgì bí abọ́ká ní nyina yẹ kóòlì Jam me rock when I was in at you, you know me. Me name me yeah rasta, I'm always high, me yeah low key. My titi beat no person do so rapper, you go pam pam. What's oh, your ruin your tail, yeah, and taka treasure sign. Say naga bar, me your bonny team, me candy tag, your friend me tara bass, me castle power, just chio chio. Ah, when you so so so waka, say go rap me, you know wrong, I challenge, say go shenika. The three papas on the bra, giga jagging manika. Me serious, so say them granga, team go biaga, ha ha, won't waka. alatani wiase mu adeɛ bi obisa ghana wɔn wɔsi wɔ sɛ sɛ rap na ɛgɛdi yabɔ yɛtɔn no kurom ahwɛ me nkyerɛ ne nango pɛ bi atɔ na sɛ no rap dum mu ne bɔ no saa kɔ sigi hɔ rapa me brɛ wɔ na ngagyi gahwɛ ne ɛhia ẹranko méwu ọkọ kọmọ náà ń gbọ wà ń pẹlú yé dámì dámì ní káwọ pọ. òbí àjì ni nípa bẹ bí n kó ayé àsẹmọ suwọntì nfa mi nuhu yẹmi nkọ bẹ àsẹm àbẹ̀dẹ̀ bọ́ mu ń sẹ́mi ntì bẹ̀bẹ̀dẹ̀ ẹ̀ sùn dẹ̀ ntẹ̀m wúnyi yẹ handa ẹ̀ eh, jì sùn kọ́ nkọ́ bẹ̀ ntẹ̀m yìí bàbá àwọn dídú sí kẹ́ntì sànù àì mídìí ẹnu kúrẹ́ mi hàn mẹ́ka òbí sáà yìí bàgá ẹ̀ fẹ́rẹ́ mẹ́fẹ́ rẹ̀ mẹ́dẹ̀ nfọ̀ bá fẹ́rẹ́ yẹ máa ma kẹ́ni àbá gẹ̀ntẹ́m ẹ̀ ń tẹ̀bi àwọn wọ́n bẹ́ sán ẹ̀dùnmù ní bí omi charge your phone dùgbà sí dùgbù kóòtù fẹ́rẹ́ ní line mtn ìfẹ́rẹ́ mẹ́dẹ̀ nfọ̀ bá yà akyɛ afei mɔbɔ yunamkɔna nkati hunam mɛbo matwa babaa onyɛ bia nka obɛdi ɛsi wodu woyɛ abɔdɔ mu wodi adumu no nɛkɔ onyame ahu ɔbɛkyew kɔn mu na sɛ menkumi nya hɛni bede bɔ nua bɛbɔ ɔda mu mabede adi ɛnya me sika so a adane asɛm ma mendibi ma menhyɛ bi ma mendibi berɛ mabede nyinaa wopɛ sɛ woka kyɛ me sɛ ɛnyɛ kwa woma me ba ne me nyanaa anaa me sɔɔ sa da mesoa mebedɛ ne yɛnka metɔɔ kanzo ne yɛnka sɛnɛma sɛnɛma damfopɔn afɛdeɛ ma yɛ ɔhene ba you get out. This was revelation. Huh? Fuck up on one tired of fast ghetto racks. Bless the beat. But you say what up? Hey, JD, what's up? Deba, what's up? Yo, fuck up on one God damn it. See you on the one corner there.